إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún ọlọ́wọ́n bá wọn àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nàbùwà muhammad sallallahu alayhi wa sallam inshallah a ti máa tẹ̀síwájú lórí tafsiru quran tí a ń ṣe lẹ́ni a máa gbéyẹ̀wò suratul ma'run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ọlọ́run ní أرأيت الذي يكذب بالدين ṣé ò rí àwọn tí wọ́n ń fi àlùkìyàmọ̀ nírọ̀ ni ọlọ́run rí àwọn tí wọ́n ń fi àlùkìyàmọ̀ nírọ̀ tani al-mukhatab fi hadhihi al-aya tani wọ́n bá sọ̀rọ̀ níbi àyà yìí wọn àwọn onímọ̀ tí wọ́n sọ yìí pé al-mukhatab huwa an-nabi sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì lọ́lọ́run bá sọ̀rọ̀ wípé sóòrí àwọn alladhina yukazzibuna bid-din àwọn tí wọ́n ń fi al-qiyamah àwọn afáàmì sọ wípé nínú àwọn mufassirun ní gbogbo mùsùlùmí náà lọ́lọ́run bá sọ̀rọ̀ gbogbo èèyàn lọ́lọ́run bá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ayíṣà lẹ́rìí yóò tábìlì bòbí di ṣé ò rí àwọn tí wọ́n ń fi àlùkí àwọn nírọ́ àwọn wo ni wọ́n ń fi àlùkí àwọn nírọ́ àwọn tí wọ́n gbà yí sí ọjọ́ ọ̀sẹ̀ yìí ń bẹ àwọn tí wọ́n gbà wípé ilé ayé ó máa lọ bó ṣe ń lọ náà ni kò sí nǹkan tó ń jẹ́ wípé ilé ayé ó parẹ́ àwọn ò gbà wípé ilé ayé ó parẹ́ wọ́n gbà wípé yóò kàn máa lọ bẹ́ẹ̀ náà ni generations after generations bí ó ṣe ti ń wá láti sẹ́ńtúrì sẹ́yìn bẹ́ẹ̀ náà ni wọ́n gbà pé yóò ṣe máa lọ wọn gbà pé ọjọ́ ń gbé ń gbé ń bẹ torí náà irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣiṣẹ́ sọ tí ò ní gbàgbọ́ nínú ẹ̀ kò ní ṣiṣẹ́ sọ ẹni tí ó máa ṣiṣẹ́ sọ ọjọ́ àlùkìyàmà òun lẹni tó nígbàgbọ́ iṣẹ́ àlùkìyàmà ń bẹ ọjọ́ ìpàdé ń bẹ ọjọ́ tí ọlọ́run ó gbé gbogbo wa dìde ọjọ́ yẹn ń bẹ ó sì ń bọ̀ irú ẹni bẹ́ẹ̀ ni yóò máa ṣiṣẹ́ ni yóò máa wùwà láti lè pàdé ọjọ́ ìyáàmà ẹ̀rí ní àìmọye ọ̀nà náà alukur'an ọlọ́ni àwọn jẹfẹ̀rí wọ̀nyí tí wọ́n nígbàgbọ́ sí ọjọ́ ìyáàmà wọ́n máa ń sọ wípé àìdákúnná kùrọ́mán wá ìdọ́mán àìná làbàbẹ̀rẹ̀ òtò. wọ́n ní ṣé ń tẹ̀ ń sọ ni pé nígbà táwa bá kú tán wàkúnná tùrọ́mán ká ti jẹrà mọ́lẹ̀ ká ti di yẹ̀pẹ̀ àìná làbàbẹ̀rẹ̀ òtò ní pé wọ́n gbé wa dìde. àwa àbá unal awwalun ṣáta àwọn bàbá bàbá bàbá wa tí wọ́n ti lọ tipẹ́tipẹ́ àwọn náà ti di yẹ̀pẹ̀ tí gbogbo wọn náà ni wọ́n gbé dìde nǹkan yẹn wọ́n ṣá ìgbàgbọ́ sí wọ́n bí ní ipò tapọ̀ ọpọlọ àwọn torí náà ni wọ́n àti nígbàgbọ́ ni wọ́n fi pe àwọn òjíṣẹ́ yẹn nírọ́ ìpè irọ́ ni wọ́n ń pa nípa ọjọ́ ń gbé ìdí ọlọ́ni àrọ̀ àìsànlẹ́ni ìsàgbébò bìdì òwúrẹ́ni tó ń pe àlùkìyàmọ̀ nírọ́ tí ò nígbàgbọ́ sí àlùkìyàmọ̀ ọlọ́ni kọ́dáàlì kẹlẹ́rì ìyàdó ẹ̀yẹ̀sì irú ẹni bẹ́ẹ̀ kò síwà tí ò ní wù nínú àwọn ìwà tí ò dáa oríṣiríṣi nǹkan burúkú lè máa bá lọ́wọ́ rẹ̀ nínú ìwà nínú ìṣe torí pé kò fẹ́ kàn kò fẹ́ kàn bìlíìlì tí àlùkì àwọn kan ń bẹ ọjọ́ ìdájọ́ kan ń bẹ níwájú kò nígbàgbọ́ sí i tó yóò ṣe tó wù yóò wù tó wù nínú wà torí pé kò fẹ́ tẹ̀lé òfin ọlọ́run kò sì ní tẹ̀lé òfin ọlọ́run yẹn bẹ́ẹ̀ bá ti ń ṣe wá àti fún yóò mọ sọ yìí pé à tóun bá kú òun á tún padà wá dìde ẹ nílùú míì tóun á tún kọ̀ntínú ìgbésí ayé òun ìgbàgbọ́ tí ẹni yẹn obìnrin kò yẹn ó mọ ọbẹ̀ lọ láéláé ni tó wá tẹ̀ wá kú níbi kan lé ní wọ́n á tún padà wá bí ẹ ìyá mi ó tún padà bí sí ìlú kan pé tó wọn bá tún fún ayé wá òun ni wá sí nàìjíríà nígbà tí fóun ló ń dìsáìdì ibi tó ń lọ òun ló ń dìsáìdì bó ṣe wá sí nàìjíríà fún ara rẹ̀ subhanallah ọlọ́ọ̀ni kò ní sí ọ̀rọ̀ tí wọ́n ẹni bẹ́ẹ̀ ò ní lè sọ kò ní síwà tí ò lè wù níwà ní àwọn ìwà burúkú fàdáníkà lẹ́rìí rẹ̀ yàtì irúfẹ́ wọn bẹ́ẹ̀ ọlọ́run láwọn náà ni wọ́n máa ń wà burúkú sí àwọn àlìyẹ̀sí àwọn ọlọ́ńpẹ̀ bẹ́ẹ̀ ọmọ òrukàn ọmọ òrukàn tó bá rí wọn ní sànù rẹ̀ wọ́n lè e dànù. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kí a máa àǹfààní tí ń bẹ lára wípé ká tọ́jú ọmọ òrukàn níbi tá a bá ti rí wọn ká ṣàánú ọmọ òrukàn níbi tá a bá ti rí. sàlàǹpẹ̀ lọ́mọ òrukàn òun náà ni ẹni tí ò ní bàbá ṣáájú kó tó bàlágà àwọn òbí rẹ̀ ti bọ́ sálẹ̀ kìyàmà kò sí bàlágà kò sí ìgbé ipò bùlùmù yẹn àwọn òbí rẹ̀ ti ti bọ́ sálẹ̀ kìyàmà ẹni yẹn là ń pè ní àlìyẹsí ó ti wà ní ipò ẹni tá a ṣàánú torí pé àwọn tó yẹ kán máa tẹ́tà fún alámọ̀rí ìgbésí ayé rẹ̀ àwọn ni wọ́n ti máa yẹn ó ti wà ní ipò ẹni tá a ṣàánú so anabi ní sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tọ́jú ọmọ òrukàn àtẹ̀mí àtòhun báyìí là á ṣe wà nínú ọgbà jẹ́nà ọjọ́ àlùkìyàmà àjọ wà papọ̀ ni ẹ̀rí ìyẹn ni tó nígbàgbọ́ wípé àlùkìyàmà ń bẹ ẹni tó nígbàgbọ́ wípé àlùkìyàmà ń bẹ òun yóò mọ retí wípé tí n bá rí ọmọ òrukàn tí n tọ́jú rẹ̀ tí n ṣàánú rẹ̀ torí kíni mo fẹ́ wá pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ní ọjọ́ àlùkìyàmà. fàdáàlì kálẹ́ni yájọ́ ìlíyàtì tẹ́rẹ́ ní tí ò ní gbàgbọ́ nínú àlùkìyàmà irú ẹni ìyẹn irú hadith bẹ́ẹ̀ kò ní gbà á wọlé kò ní gbà á takò láńkà ìwọ̀n pé àlùkìyàmà wo ni àwọn èèyàn sọ fún àwọn ànábì wọn àwọn òjíṣẹ́ wọn ànábì Nuhu ipe jẹ́ ká rí tó fọ́mìsì ó kàn ń tẹnu mọ́ ìyá ọlọ́run ìyá ọlọ́run ẹ alátìrí sí ìyá ọlọ́run yẹn jẹ́ rí subhanallah ọlọ́run ọba àti ìṣẹ́ọ́lá ó dẹ̀ sọ ìyá yẹn ó sọ kalẹ̀ lé wọn lórí ọlọ́run pa wọ́n rẹ́ níjọ níjọ lẹ́yọ kọ̀ọ̀kan tọ́lọ́ ní fadhalika alladhi yad'u al-yatim irú àwọn tí wọn nígbàgbọ́ ní àlùkìyàmà nínú tẹ́ẹ̀rì tí wọ́n máa ṣe òun náà ni wípé wọ́n máa lé ọmọ òrukàn dànù wọ́n sì wọ́n dànù ẹ̀rì wọn ní ṣàánú wọn wọn ní ṣàánú wọn wọ́n pa wọ́n tì wọn ní ràn wọ́n lọ́wọ́ ọlọ́ni wàrà ayà ọdọ aláàtọ̀ àmì mùsùlùmí ìyẹn ní kọ́kọ́ wọn èyí ṣe ẹni tí máa ń bọ́ aláìní tí máa fún aláìní lóúnjẹ wọn rí gẹ́gẹ́ bí n tó ṣe pàtàkì ẹ̀rí aláìní ẹni tí ò ní tó ní bùkátà sí jíjẹ tó ní bùkátà sí mímu ẹni tí ò rí sí àlùkìyàmọ̀ ò ní sànù rẹ̀ níbẹ̀ ẹni tó ń rí sí àlùkìyàmọ̀ sí àlùkìyàmọ̀ kí ni ó ṣẹlẹ̀ ọlọ́run sànù wa ẹni tó ń retí wípé ẹ̀san ń bẹ nínú sàárè ẹ̀san ń bẹ lọ́jọ́ àlùkìyàmọ̀ ẹ̀ òun ni ó kó àpólí kan aláìní ṣe bí ń pa pé kóun bá gbó bùkátà jíjẹ kó bá gbó bùkátà mímọ irú ẹni tó ń ronú nípa àlùkìyàmọ ni torí pé yóò máa rí sí ẹ̀san níwájú ọlọ́run ọlọ́run ní ẹ̀rẹ́ ni tí ó tí ò nígbàgbọ́ ní àlùkìyàmọ kò ní ṣe gbogbo táwọn sọ yìí wàlá yàtọ̀dọ̀ aláàtọ̀ ààrẹ ìgbésẹ̀ ọlọ́run wa ní sọ̀wọ́ yìí lónìí lè mú sọ̀dí yìí ẹgbẹ́ ibi dandan ọlọ́run ìgbédìnà sí kẹ ọlọ́run kó máa bá àlùmọ̀sọ̀lìn àwọn kírunkírun àwọn wo làwọn kírunkírun tọ́lọ̀ ń sọ. àyà yìí ìkànnú àwọn ọmọ ìyá wa wọn làwọn rí àwọn wà nù mọ́tò àwọn public buses bẹ́ẹ̀ ni àwọn kọrin yóò yìí wọ́n máa ń ṣe wàásù nínú mọ́tò wọ́n bẹ̀rẹ̀ wàásù rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wàásù rẹ̀ ó mọ̀ fáwọn mùsùlùmí wà nínú mọ́tò wọ́n bá sọ pé àwọn èèyàn tí wọ́n wà tolerant àwọn ni ṣùgbọ́n wọ́n máa ń àkíyèsí àwa mùsùlùmí pé àwa tolerant àti ń gbà yàn mọ́ra àdẹ̀kí ń gbà nǹkan mọ́ra àwọn dẹ ni wọ́n yìí gbà nǹkan mọ́ra orí fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni mọ́tò wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ kìnnì kan kódà nínú kùránì wọn gan nínú kùránì wọn ọlọ́run wọn ó ṣépè fún gbogbo àwọn tó ń kírun yẹn ọlọ́run ṣépè fún gbogbo àwọn tó ń kírun a ah, àwọn ìyá yìí sọ yìí pé bó ṣe ń sọ bẹ́ẹ̀ ni inú ń gbé òun òun ò fẹ́ sọ̀rọ̀ olówó sọ débi pé ló wá ka àyà àwáyé lónìí bíi mùsọ̀lìyìn ègbé kó máa bá àwọn kírun-kírun kan ègbé kó máa bá wọn wọn ní ọlọ́run ṣẹ́bi ọlọ́run wọn ṣẹ́bi lé wọn ṣépè fún wọn pé so kí ni ẹsẹ̀nsì irun tí wọ́n ń kí tí wọ́n gbàjẹ́ tuntun ayé wọn ó ní ó fẹ́ máa sọ̀rọ̀ lọ lòun bá kọ́ ìtẹ̀ láàrin pé àà ó sì ta tó ń ta yẹ ó sì kà á tán àwa ìlú mi lè sọ̀lì ọlọ́run ṣètò fún àwọn tí wọ́n ń kírun àwọn wo ni kásíwájú àlẹ́bí náà hum à ń sọ láti hin sàhùn àwọn tí wọ́n ya fọ́nú fọ́ra níbi ìrún táǹkì ṣùgbọ́n òun káyà kan kò wá pọ̀ sí ni bí wọ́n ṣe wá ń ṣe nìyẹn láti fi dá sí náà lẹ̀ so mùsùlùmí tí ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀ náà ò yé òun náà wò pé sólò sọ́jà yẹn wà ní Quran ìpọ́lọ̀ ń ṣépè fún àwọn sáńkìrùn ọlọ́ni alẹ́bí náà wọ́n máa ń sọ láti ń sàbò àwọn tó jẹ́ wípé wọ́n ya fọ́nú fọ́ra nípa ẹ̀rọ kíkí tí wọ́n ń kí àwọn afáàsọ pé àwọn kan ya fọ́nú fọ́ra yìí àwọn tó jẹ́ wípé ẹ̀kọ́ kan náà máa ń kí ẹ̀kọ́ kan kò ní sábà kírun déédéé lásìkò ló máa tó yóò rò wọ́n lójú ẹ̀rí kò ní wá lọ kí lásìkò ẹ̀kọ́ tí ó bá ti dán àsìkò asiri kò ní kílásìkò rẹ̀ ìgbà tí oòrùn bá ti fẹ́ lọ wọ̀ ìgbà yẹn ní wàá dìde yóò ti ní kí olóró jù ú ọ̀láyà kúrò lọ́ àfi àyílá pàlẹ́lá anábì ní irun mùnáfíkì nìyẹn torí pé kò ní rántí ọlọ́run ọba níbẹ̀ àyàfi díẹ̀ tó àfáàyàn ní òun wá gbàtọ́ òun kọ́ tiẹ̀ tó ń sọ fún un pé ọlọ́run sọ pé báyìí ọlọ́run sọ pé báyìí àwọn tó ń rí fáàsì nìyẹn báwo lẹ ṣe ń da ojú tẹ́tù ayé alukur'an ẹ̀ ń dojú ẹ̀ kodò ló wá pariwo ẹ̀ ń kíní kan ìsí ìjànà tolerant ẹ̀ kíní kan kíní kan àà ah, ah. ó fẹ́ ba ẹ̀sìn jẹ́ a máa wá wù ẹ̀ ràn ó sọ pé àwà tolerant ṣé ìtumọ̀ sí kí ẹ̀ má wà tolerant yẹn ìwọ ló wá wàhálà ìwọ ló wá ẹni ní mọ́tò yẹn dàrú àwọn yẹn bẹ̀rẹ̀ sí pariwo títí tó padà bọ́ọ̀lẹ̀ tó bí wọ́n ṣe wá ń ṣe nìyẹn wọ́n fẹ́ tójú bọ̀ láti fi dá fìtínà lẹ̀ sẹ́mi mùsùlùmí tóun náà onímọ̀ nípa ẹ̀sìn rẹ̀ ọlọ́run ní àwọn tá a ṣẹ́bilé alladhina hum fi salatihim sahun alladhina hum an salatihim sahun àwọn tí wọ́n ya kọ́nú kọ́ra nípa ìrun wọn ibi dandan ọlọ́run ó máa bá wọn lóbi jẹ́ wípé gbogbo mùsùlùmí tó jẹ́ akíkandákan sí àwọn tọ́lọ́ ń sọ nìyẹn akíkanda kan sí àwọn mùsùlùmí tó jẹ́ wípé wọ́n máa ń máa má délé irun wọn kì í takíkanda kan sí ṣùgbọ́n kì í kírun rẹ̀ lásìkò àwọn tó lọ ń sọ nìyẹn ìyẹn ní kọ́kọ́ àyà tó tẹ̀lé ọlọ́ni alladhina hum yura'un àwọn tó tún ń ṣe kárí mi pẹ̀lú irun wọn wọ́n ń ṣe kárí mi káwọn yẹn bá lè mọ̀ kó ń kì yóò mọ̀ ké sí àwọn èèyàn pé à mi ò kí ń fi irun ṣeré yóò tún máa sọ lórí ẹ̀mí rẹ̀ kán máa rí nírí ẹni tó ń kírun déédéé lóòótọ́ ẹ̀rí gbogbo ẹ tó bá ti ń ṣe kárí mi pẹ̀lú irun rẹ̀ àbó ń ṣe kárí mi pẹ̀lú kùránì tó ń kà lórí irun kan bá lè yín kí lágbájá mọ kùránì ká gan o èyí tó wà lórí ẹ̀mí rẹ̀ nìyẹn lára kárí mi lórí irun nìyẹn ní alimam ibn Qayyim rahimahullah ni wọ́n fi sọ yìí pé gbogbo ìbádà téèyàn bá yẹn ṣe kó máa yẹ ọkàn rẹ̀ wò níbẹ̀rẹ̀ tó bá tún ṣe dáàrin kó tún yẹ ọkàn rẹ̀ wò tó bá tún lọ parí rẹ̀ kó tún yẹ ọkàn rẹ̀ wò torí pé káàdì ni máa ń ba ìbáàdà jẹ́ ni show off ó máa ń ba ó máa ń ba ìbáàdà ó máa ń ba jẹ́ ni lànàbí sọ yìí pé sallallahu alaihi wasallam akhwafu ma akhafu ala ummati ashirkul ó ní nǹkan tí mo páyà fún àlè umma yìí jù lọ tó ń bà mí lẹ́rù fún wọn jù lọ òun ni ẹbọ kékeré àwọn ẹbọ kéékèèké àwọn sáadé ní wàmọ ṣèkùl asra kí ni ẹbọ kéékèèké rẹ òjíṣẹ́ Ọlọ́run ó ní àríyá show off ni show off ó ní ẹnìkan nínú yóò wá wọ mọ́ṣáláṣí yóò wá ṣe Allahu akbar yóò bẹ̀rẹ̀ sí ní ka sọ̀rọ̀ sùfàtìyà yóò mọ wá di ohun yóò mọ wá di ohun tí ń bẹ lẹ́nu rẹ̀ ni pé ó fẹ́ satisfy àwọn tó ń wà lẹ́yìn rẹ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tí nǹkan bẹ́ẹ̀ bá wà lẹ́nu ẹ̀ lásìkò tó ń kírun ẹni ó ti ń fi kárí mi ó ti fi ń ba ẹ̀rùn tó ń tí ó fi ń bà á jẹ́ anábìlẹ̀ wíwẹ́ sallallahu alaihi wasallam ọlọ́ni alladhina hum yura'una àwọn tí wọ́n máa ń ṣe kárí mi man samma'a samma'a Allahu àwọn kan máa kọ́ ọ̀dọ̀ ẹni tó bá ti ṣe nǹkan kan káwọn yẹn bá lè gbọ́ kán bá lè yín àbí kán bá lè rí ọlọ́run á mú ẹ̀dán rìn o ní ìparí àyà yẹn súra yẹn ọlọ́ni wàyàmùnà rúnà màrún ẹ̀rí àwọn tó jẹ́ wípé yukazibuna bid-din àwọn tí wọ́n nígbàgbọ́ náà al-qiyama nínú tí wọ́n tún máa ń ṣe ní pé yàmùnà rúnà màrún wọ́n máa ń kọ àwọn orin kéékèèké wọ́n máa ń discourage àwọn èèyàn láti ṣe dáadáa wọ́n máa ń discourage àwọn èèyàn láti ṣe dáadáa ah, èwo ló fẹ́ ṣe nǹkan yẹn fún ọjọ́ pàtì jẹ́gbẹ́ kan wọn à ní jẹ́ kí àwọn èèyàn ṣe rí dáadáa ṣe òun ò ṣe kò tún jẹ́ kálọ̀ ní í ṣe yamna'una al-ma'ruf ọlọ́run ni wọ́n máa ń kọjí àwọn èèyàn láti ṣe dáadáa àwọn èèyàn burúkú nìyẹn ọlọ́run fi àwọn ìròyìn bíi mẹ́ta mẹ́rin márùn ó fi ìròyìn àwọn wo alẹ́bíra yìí ká débi ó dàbí ìyàwó rẹ̀ sí i kódà kó máa ń wí lẹ́nu pé òun ò nígbàgbọ́ ní àlùfíà mọ́ àpẹẹrẹ ni tí ò nígbàgbọ́ ní àlùfíà mọ́ nìyẹn àpẹẹrẹ pé lágbájá wò nígbà gbọdọ àlùkì àwọn kódà kó má wù ìjáde lẹ́nu tá a bá ti rí tó jẹ wípé ẹ kì í tọ́jú kì í tọ́jú ọmọ òrukàn ó máa ń lé wọn dání ni irú ẹni bẹ́ẹ̀ kì í fún àwọn èèyàn ló ń jẹjẹ kì í bọ́ àwọn èèyàn tó bá láǹfààní àti bọ́ wọn ó ní àwọn délẹ́bù yẹn irú ẹni bẹ́ẹ̀ akíkandá kan sí níbi ìrún kíkí tó bá tẹ̀ ń kí lẹ́kọ̀ọ̀kan afọ́nufọ́ra ló jẹ́ nípa ẹ̀rùn rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kárí ni pẹ̀lú irun rẹ̀ àwọn ìròyìn yìí ẹlẹ́kaàrún wọ̀yàmínà rúnà ni màrú ọlọ́ni wọ́n máa ń kọ àwọn orí kéékèèké wọ́n máa ń kọ dí àwọn èèyàn láti ṣe dáadáa òun ò ṣe ó tún wá rẹ́ni tó fẹ́ ṣe yóò mọ discourage ènìyàn láti ṣe ọlọ́ni àwọn ìròyìn yìí àwọn ìròyìn àwọn tó jẹ́ wípé yorùbá gbẹ̀gbọ́nà ìyàwó mi jì àwọn tí wọ́n nígbàgbọ́ náà ọjọ́ ọba tí aṣẹ́nu tẹ̀síìrì kan àti kí ó ṣe wá láǹfààní tí ó fún wa lẹ́sàn-án láyé àtàlùkìyàmà ó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullaha li wa lakum subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh